إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته تقبل الله منا ومنكم وعيدكم المبارك الحمد لله يقوم الله ومننا eidi ìtsọ́ni ààrẹ ńnà ọdọ ọdọ ọhúrọ ẹ̀rọ ahẹ́kẹ́. dira afanikò múnyìnnáwó ana nkọ mmesi ọyịza saafa yi e, e ịnị program wani ma ịnị e na ọrịa fịrị atụ na ọkọ ịzọ ọrịa fịrị asọfọ nị ọdọọrị program ọ na ịba aka abaka manzilatu sunna Manzila to sunna the authority of sunna sewudi ọdún sunna yẹn nan aaki sunna so program nan aaki sunna sunna tó múri sallallahu alaihi wa sallam ana bi ọyẹ ataayi ina ajin ya faka de eyin mada ọhún náwó sunna tó múri ana bi ètò eyin tó múri sallallahu alayhi wa sallam ọhún náwó ètò yẹn náà ọ̀gá náà ti dọ́ọ̀gá náà ti náà bẹ̀tẹ̀ àǹfààní ọ̀nùlé àhà ẹnẹ́kùrọ̀árí àgbékétí wọ́n tún mú àwọn ọ̀rọ̀ nínú dọ́ọ̀gá náà tọ̀hún. dina ayi fanka azama ika ọrẹdi ibi nọ sí wòlé nira isin na mú náwó òhìí ọ̀fẹ́tì náwó àbẹ́ni ṣèyítọ́ ní rírẹ́ ọ̀ẹ́dì dọ́là wà nílẹ̀ máa ẹni sínú nínú àṣà náà ẹ̀yẹ́ dàka ṣèyítọ́ àdúgbò ṣọ́ọ́rẹ́ ni jòní ní oríṣàrá ẹ̀ àti jòní ní okọ́rọ́ báyìí abisa ɛba medeka ina zina kaka ɛra kaka nara shaw sirtun to mun sallallahu alaihi wasallam na mun na ba abisa ba ba bere mai nan mun na so da bere nan ezo ne e yiye mun na do we wa agba ah, ya ko mo ni ko na mo o se ti we tin ni ara ka re na jin do me ka ezo ne re sun nun to mun lo bi do we wa a aka ki sunna súnà ọ̀hún yìí òjè ìjà yẹn olórí làbí mẹrẹ yẹn dàkà súnà zọmọ wọn nọ omúlẹ̀ nọ́tà kàá ìdọ̀ka wàlàntàjì dàlí súnà tìláhì tàbdìlà omúlẹ̀ kàá yóò nọ mẹrẹ mẹrẹ yẹn wọn nọ mẹrẹ yẹn nànú ẹ̀ lè lè fa wọn náà lè nyẹ́ dọ̀tí ọdún yìí lókòó ọmọdé nyɛ wọn yà ni mɛɛ ɛyẹ yà wọn mɛhìn nɔnù ɛyẹ mọ ɔhala de yàrá ɛyẹ mọ ɔhala de yìí ni ngɔrɔ ama ɛyẹ tún lọ ọmọdé yà yàn ka ɔka lakɔdé halakuna lè nsɛnɛ fi kabad ɔnɔdé amala ɛni wàhálà ɛna kanya ɛsɛ bɛyɛ tún nana wọn nɔnù dɔw kura tún nani ka ɔbɛ dɛm wàhálà do wa rɛ ɔbɛ dɛm wàhálà do wa nyɛ wọn yà tún gbogbo kpebe edu a mafolori dɔn mekudu wa naabira wanyan kore tubɔ dɔn dɔbi sunnatun hayat dɔn kuri oge ana ka ɔye ara yi ne ho nɔn oge na kɔ ɔba tora wɔn mu wɔre mu nima nima an omori kee nyi lusa na wafe yi wɔde ɔba dɔɔ kori afɔ dodo an adaka bi ɔno na akɔnɔ mɔ ala adaka bi oye ole yɛ agye mi wɔde kɔnɔ ɔrɛ mɔ hɔ na pɛtɛki. abụ wahala náà mi bẹ́ẹ̀ nílé nọ́dọ̀ wahala yìí wahala dọ̀rọ̀ yà wọ́n. na náà lè mẹ̀rẹ̀ yìí àyè sunna sunna lọ́fọ̀tàn sunna yìí ní kúrọ̀ yìí kankan náà sunna. yẹbi ní sẹ́lẹ̀ omori hàn a yẹ àti ní àdáyé on ìka ohun tó omori sọ̀rọ̀ ọ̀lẹ́ sọ́nà máa mẹ́ ẹ. ní ètò kíkẹ́ náà ní súnà òjò omori yìí ọ̀nàdó tó omori yìí àbúkò dé ẹ̀bọ́n náà òjò nyárọ̀ mi ẹ̀ gàhí. ati òjò mílíọ̀nù àkàrẹ́ dọ̀ka àti ọlọ́ wà àti ọ̀rọ̀ fún wọ́n a amúnimí kùn. فإن فردوه إلى الله ورسوله أمريكا ساعة أمريكا ساعة أمريكا أمريكا صلى الله عليه وآله وسلم بو ساعة أمريكا أني إلى أكبر تشوفون إلى أكبر مريض أنا أصير إيه تشوفون إن أبو الجنة ده أمريكا ما هو أبو الجنة منه ìjẹ́rò wa à ń lílà jẹ́ ń lè yẹrẹ ìyẹn ní sísọ lọ́dà ni kẹ́wọ́n ní tọ́dọ̀gbà mọ́ ìrẹ́nà bàá ní gbogbo ní ọ̀rọ̀ nǹkan ni. àwọn bàá ní gbogbo ní ọ̀rọ̀ nǹkan ni. anak abdullahi ibn abbas turjuman al-quran radiyallahu anhu anak mujahid anak ikonabu best friend tani anak sufyan al hasan al-basri jami'an ana nke mmeka ọyị bara ndị ndị obodo ọrụ ntụ anyị ọrụ ka azaani ni kur'an gaara ba ndị sun nke murmin sallallahu alaihi wa alihi wa ọrụ ka abere tọyị dọwụ ọzọba jẹ bẹrẹ àmì òjò ọfà ká wà bàrà kó mi ní ìdúwà ní ìdèmọ kọsàlà dáka ọrọ aka ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah wa aka ka ashadu an la ilaha illallah bí zikiri yìí kama wai kaka shaɗa na hunna rasulullah wai yau ko mun abuka wallazi dallana ala anna sani alhakim wallahu hum rusul ena tolobi ana meke ka ona mihonon ona pe wota ona wo ngoni ene wantun e wada wo antun zai ka omori mihonon kuma za ayo mori uga da da antun ne agora ojo mori

jẹ́ kiri ẹ̀yin dáhùn ó sì lọ́ máa ń kárí jí yìí. bí o tún wúdọ̀ mo rí ètò ọ̀dà bí ọba ṣe mi. ìdá náà yóò sàn ọ̀hún kánà mo rí àtúntẹ̀ àgókèrè ẹ̀yin dáhùn ẹ̀yìn àkùbá bẹ́ẹ̀. ó ń tún mi lọ́ra ní ìlànà. àní ìdá náà yàtò dé gèlì akáǹkà àbàlù dẹ́ka àárẹ̀ nìyẹn tó ń tún mi lọ́ra ní ẹni na kaa kene na dɔw dɔw bɛ nidiyɔ dɛni kama dayi dɛbi hɔn hɔnɔ dayi kabe pɔyi nani dɛbɔ eti fami dɛni na kaa yɔ dɔla abɛ mu nayi ni dɛni jɔn wɔ dɛni wɔ dɛni abɛ ɛma ni kue na n'ɔtɔ ɔjɔ dɔntu mu sɔlɔ sɔlɔ bɛ mu ni tutu dɔ kaa yɔ nka alama na abɛ.

do wa dìbò mímu nà bẹ́ẹ̀ àwọ̀ dáì kàfẹ́ nà lọ́n tó wọlé nǹkan ní pàtà kàkà àṣàdọ̀lá ìlàhà ìlàlá wà á nà muhammadu rasulillah àgùkà yẹn náà wọ́n tó ó wò sí kọ̀dọ̀ yẹn wá kàdọ̀ ọ̀pọ̀lọ̀ àná tó wọlé lọ́n tó wọlé nà ẹ̀mọ̀dé nà sallallahu alayhi wa sallam dóòlè káwé yẹn wá kà náà yàtò dẹ́ka àwọn ẹ̀

don yana cewa yankin ninka kayawa ka wa sirru qaulakum aw ijmaru bihi innahu alimun bi dhati sudur kayan nan kaka idan mun ka ni wa ka to hin nan ko ka tin ne eh ko ku ran wa ka ni kana oni ore kan ne tonu ka tan eh ko ku wan ne kan ne muri ye idan na ko ina ono no wa ka ni muri na ye ana oni e ko ro mi ra mi ra ka lu to mi abuku ma re

ilẹ̀ pàpà ọ̀rùka ara nyẹ́ nà pẹ̀tẹ́ ní ha jẹ́ ẹ pẹ̀tẹ́ kẹ́ ẹ̀kọ́ ayé lùdí owó ọ̀nù ẹ̀sìn mo tẹ́ gbà àkùrú òyìn ní kẹrẹ ẹ̀ka ẹ̀rù ká kẹrẹ ní bẹ́kẹ̀ yìí kura yìí mi àwọn ẹ̀ka ọ̀nà káàkiri ẹ̀ka ọmọlá ọdọ àbọ̀là ní ìyẹlẹ mi wàá káyọ̀ ká kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam ohun tó wọlé àká òbí ìfún wọn ọdọ ọmọ náà ẹmẹrẹ kọ ọmọ nìkan tẹ ẹka káì káàlà káàtó kí ànyọ dẹka káàtó ọ̀dànkà hàn dẹka ànyọ dànkà hàn ní àná kárẹ̀ mẹ́ni ọ̀lọ́nà bányẹ náà ká wàá rẹ̀ mẹ́ bányẹ wòrò àwọ̀ wàá kí kọ́ọ̀lá rasulillah sallallahu alayhi wa sallam onto mu yɛn nyɛ kare to abirɛ na nyɛ nka no ɔyɛ kora na wɔn ɛn nyipa ne hadi fadila to sheikh al'alama muhammad ayub adahlawi ɔno mu wɔn ka fitna to inkar hadith ntina naa yɛ nika aako ka kasa to hadith bi kɔrɔ armɔnɔn ɛnna naa yɛ naa yɛ kɔ gɔdɔ bɛtɛ imu mɛntɛ ɔno kɔɛ tɛ ɛgya nyɛ ti kɛnɛ dɔmɔ ti ruwa ne ntina naa yɛ naa yɛ nɛnɛ nɔ no aláìkéré ẹ̀yẹ́ sọ pọ́tọ̀ di oníkùú òde náà bọ́ọ̀lù àmúlòyìn bọ́ọ̀lù àmúlòyìn inú ẹ̀ náà ẹ alámàtò muhaddis muhammad nasiru ndal albani rahmahullah bọ́ọ̀lù àmúlòyìn ka kaifa yajibu alaina an nufasira alquran alkarim sabi ilé ìrẹsọ́nà ìnan káyà mẹ́tùrù quran yóò túmọ̀ nù dáàtì ilé ẹ̀ náà kàdé nìkan náà nǹkan ìjọ lọ sí kuran tó lékè nílé ìtumọ̀ ni náà sì lè nu tó wọlé ìka èyí ìtumọ̀ ni ọ̀nà náà ọ̀rẹ́ kàṣẹ ìka àbọ̀rẹ̀ rẹ̀ kuran ìdí ìtumọ̀ nọ̀nà bi hadith tó mú mi àgùkọ́ tó mú mi yẹ tí ọ̀yẹ ẹ̀ rẹ̀ yẹ tí ọ̀yẹ òní tí ọ̀yẹ hàn ni ọ̀nà rẹ̀ kàkà ilé ẹ̀ náà wọlé ìka àná sọ́fẹ̀ káyẹ̀ ilé ẹ̀ náà wọlé ìka àná sọ́fẹ̀ ìwúlò ọ̀tọ̀ kàtún kùránì akata sanfani ìfana kata anọbọ ìfani ẹbí ẹwọ tí nàlẹ yìí sẹyìn anáìka àgbẹwẹ. báwo wúlò ẹni yíwé ni àwọn ọ̀nà الدكتور الشيخ عبد الغني عبد الخالق رحمه الله لون انا شان منه for more than 200 years difaa ani sunna difaa ani sunna oyi difenzi isunni tomiri sallallahu alayhi wa sallam arúgbó ẹni dẹ́ máa ń lu èrè yìí abdulkayyum ibn muhammad nasir asafibani lọ́rẹ́ mọ̀nkẹ́ tààzí musunna tààzí musunna. And uh, most of quotations of Yelma Han, when are common, the authority of Sunnah, very common. You get, uh, inshallah, whether can you get BUN and my advice was a corner, you know. Money is an Islamic talk in Ireland. It's something common. The authority of Sunnah, and I can put it again. But also, okay, I want to summarize, summarize again. So, all right, I want to, yeah, yeah,

ẹwà fún mi tó dra yìí yẹn tẹrẹ yà máa ń kọ́ ọ̀rọ̀ èyí dẹ̀rẹ̀ ayé mi ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ kàtó kóró ọ̀ ìlẹ́ nìmọ̀lá àmì ọ̀yìn sadiq àti wọn náà sọ gbẹrẹtẹ ẹ̀ ka ẹ̀wà ní ní quran èyí kẹ́ náà kà nyiná nù àtọ́tí wọn dáadé nìyí rẹ̀ fi dáa nyiná hàn náà ta ìdílé náà yà nyiná di yìí rèé oyede nse nyira mi ile ile abẹsẹlẹ mi ile ile oyede nsusu tọ ile ile kẹnyẹ ẹnyẹ sọ nínú koran bẹẹ ka abẹ bẹẹ ka ọtọtọ ọnà amatahi ya ẹnifana ọ̀nà ọdúnfẹ́rì kùnẹ̀ àkókò jẹ́ àwọn amatahi ya ẹwà tó ń tóbi rí kàṣà dọ̀ ńlá ilá ilẹ̀ la wọn àwọn ọmọdé ọ̀hún la kẹ́hìn sáà yà wọ̀ ẹ̀ náà sokata yɛ mɔta bɛ ba daa bɛ nɛ nyɔ nifa la kisa laara na kaa ko abila ka min manaji de wa ana masaji dalila salata du ma allah ahada kisa na manaji de le muri yɔrɔ ɛyɛ ka yi sɔsa ɛyɛ sɛ ɛyɛ ka yi sɛ nyɛnyi ɛyɛ muri mu so in manaji muri wa ayɛ ntɛ muri wɛrɛ fi iran ma wọ́n ti kaka kuran kene ẹ̀yẹ́ sẹ́nà màrí ní quran kẹ́nẹ́ hadith tó mu yìí súnmọ́ tó mu yìí àfa àkókò. àrùwẹ̀ nana àti dèbúrán ìyẹ́ dàka bí mi àrùkẹ́ àrẹ kọ́ inan bí a kà á zọ nǹkan ọmọ náà máa ń sin mẹ́ ẹ̀fá mẹ́ ẹ bá ọ̀nà kẹsẹ̀ náà ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ dẹ́ka ní mẹ́hẹ̀ yà mí. kẹ́yìn lọ́wọ́ kú a yìí àfáàrí ọ̀ anyi mú ilé yìí àgbo kẹ́yìn ní koran kàfáàrí ilé yìí. dẹ́kàrẹ́ ilé ilé so jà mẹ́rin ni ẹrẹfẹtẹ ọ̀nà mẹ́ka ọ̀bàrà bá ẹrẹfẹtẹ akọ̀ aguka irin nan bane shi abu da shabbatuwa zai mada zai iya ka azu kukura nan na kenan tun ni jiya a dole nan yan to muri ne sallallahu alaihi wa sallam da nan zuwa da kene jiya yan to muri ene e báyìí fún mi tó wọ yìí àmọ́ wàhálà àtàyàtà ọmọ ní kó tó wọlé kàmá nìgbà ká fún náà ọ̀bì nínú ẹ̀mí síbẹ̀ náà yìí fún náà nǹka owó dé wọ yìí gbòm yẹn owó dé wọ yìí gbòm náà wọ àánú ọmọ yẹn and ẹni ọ̀rọ̀bí ọmọ ní ká ẹni ọ̀nà àpò ẹ̀tọ́ ẹ̀rẹ́ náà wọn bá yẹn náà nù àárẹ̀ ká ti fún náà kẹ́ mọ́ni sọ̀rọ̀ láàrin ọ̀fẹ́ lám dáká nìkéèrè fún náà kọ̀ ọ̀rẹ́ ni òun náà ẹ̀rẹ́ ọ̀mẹ̀ òun náà ìfẹ́ náà yìí nke nwere ń tọ́wọ́ líla rìn dọ́dà wájìbì nǹkan yẹ́rẹ́ yẹ́rẹ́ yẹn bí a béèrè àwọn ka mẹ̀rù ká àyíká a kú záàrù akọ ń tọ́wọ́ líla ọ̀mìta nana akọ owó béèrè yìí mẹ̀ owó lè yà fún mẹ̀ wọ́n máa na sọ ní ẹni báyìí alifatwa sallam amma nan mu nan oka sunna aki sunna oka inda alfuqaha idaro man nana ika eye ahekono ntinye amel mahekono netere àgùkù yẹn kọ́ sọ́rẹ́ ní sọ́rọ́ ọ̀rọ̀ ká ẹni fún nàní dọ́kà lẹ́lẹ́ ìdíwà sílẹ̀ ẹ̀lú nkọ́rọ̀ lọ náà kẹ́ ikú kọ̀ọ̀hà àrùfàn nà máa ń fa wọ́n ní kọ́ dọ́ ẹ̀ dẹ́nu kútu owó ìdí àká nínú náà dọ́ ṣọ́ ìdọ̀dọ̀ sí ọ̀ká náà máa ń bá wa. ọkà ẹ̀dẹ́nẹ́nẹ́nu ẹnẹ ọkà báhàtú anà rasulillah sallallahu alayhi wa náà kẹ́ ẹ̀kọ́ ẹ̀tẹ́ bẹ́ẹ̀tẹ̀ ẹ̀ wọ́n ti rẹ̀ bẹ́ẹ̀kọ́ àwọn ẹ̀ta àbí ìdílé ń tó mọ́ ní ìṣòro ńlá àlẹ́ ọ̀sán lọ́mú. bẹ́ẹ̀ka okòrò ń tó mọ́ ní alẹ́bí látàrọ̀ àfàlàhù wà àkọ́wàlàhù wà àhùwàlàhù ẹ̀ndàláàlà àlà àdìl àǹkàmì sàríyà àlhàmsà ẹ̀kì àbúrò ń tó mọ́ ní yẹn náà ń ahịan kọndishọn eh, eh, ah, na ntọmori ayon ọnà ẹyìn iná nkẹnẹ ọkà ọtú fẹrẹ hàn ní ọkàrẹ ọdá ẹhẹ ọnìyìn ní islam ọkà alòjú ọnyípa àfọnà nke ànyìn ní sínú ntọmi na ọba àbúrò wọjọwàn dáhìn ní sínú ntọmi nínú ẹka ó dé làkàmẹ dáyé tó ẹni tó ló ń tó mọ́rí ìtọ́nù máa àdìsílẹ̀ náà ká ẹni tó àrùkẹ́ mọ́ mẹ́rin àmọ́ ẹni tó ń tó mọ́ mẹ́rin wọ́n kàrọ̀ ọ̀mà dáyé ni tó ló ń tó mọ́rí náà ká ẹ̀mìrẹ́ ó ìyá ẹ̀mẹ́ olóòlàmú ìyá ẹ̀mẹ́ olóòlàmú mọ̀tò yá ẹ̀mẹ́ ẹ̀yọ̀mẹ̀ká wọ́n nádàm dáyé ni tó ló ń tó mọ́rí sọlọ́lá الندب معنى مستحب أنا الندب يعني سنة العادي سنة الكاستمر سنة أعظم أعظمان المكانة إني إبري بشري أنتم بالله إني بشري يعني إني إبري مريني أعرف منهم فوانا إني لو تفي إني لك وين يلا تيهرو إني لك نعم دو أرى أن يتنك إنسان مني دفلك يزابو lọ́jọ́ kejì tó jẹ̀mọ́ máa mẹ́ àbúkọ́ mi lókè tó wúlò máa nìyẹn ní ìṣẹ̀lẹ̀ ní túṣọ̀ gan. àwòká ìnáma náà máa di nìyà kókọ́rọ́ lọ́nà náà dárìkà bá a sọ́tù gan ìdí ara ní sẹ́yìn intentional so intentional ọ̀nà náà wọ́n mú ìpèjì sí ìtàn. máa fi example yìí kúrúkú náà àáka. aka anyị sụ ntu na maana anyị sị laika mee ka ka maka isu na luna bi mere ya na bọ odo lo ntu mori ibi mere ya ị ọkụ ya anya ụka na ka orile ya ọkụ sala orile ya ọkụ sala na ya anya ụka na ọkụ sala ọkụ sala ẹni tí wọn tó múlẹ̀ náà kọ́ náà kò bá ní yọ ọ̀hán tó ń tó múlẹ̀ ọ̀kúta lọ́pọ̀ ẹ̀ nìkú mi. àtà àbílẹ̀ náà náà ká ọ̀ ń tó múlẹ̀ ìmẹ̀ ẹ̀ ló múlẹ̀ bàbá bò yìí ìṣúná tó múlẹ̀ ẹ̀rìn. dáhùn ìṣúná tó múlẹ̀ náà kì jawad àbí ìṣẹ́ náà bá bò anáàkì yẹ ẹ̀mẹ̀ yányánwó yá ẹ̀mẹ̀ ìṣúná tó múlẹ̀ náà bàbá kàánù. èyí náà ọmọ yẹ juwa ni kì í ma nà ẹ bá rọ à àlùkòntì mu nà ó tó juwa ni ká ẹ ma nà ẹ bá rọ à. ẹni sọ́nà ẹ̀ka súnmọ́ tó múlẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ kí aláṣẹ́bí lè ana ma ní súnmọ́ tó mú káhábì ìṣọ́ ìka yà mẹ́rin yà mẹ́rin ní tó fún yà rẹ̀ mẹ́rin mẹ́ka ẹ̀ bá a bí súnmọ́ náà ẹ̀ka. ọkùnrin yóò aka e e ya mẹ́ anáyìn bá àkà àtúkì ẹ̀ mee gà àrùn à ẹ̀ mi ò ya hẹ̀ nẹ́nẹ̀ ọkùnrin yóò kúrò já ẹ̀ka ọ̀dọ̀tún àmì àyàn hẹ̀ nẹ́nẹ̀ bẹ́ẹ̀ bí nà hìn bàn. ẹ̀kọ́ yọ̀ ya àtúntà tí ní kuma ọ̀ àzàmá kúmá àjẹjẹ bá jẹ fẹ́ ama wa ko inde mina a ba mi da na me ala na de mi be ne no ele wa fi aro ki da me de de mina aga ko on ke wori ka ka ta o na na wa te te o man ne o o man ba ro no dik na babu example nyam na ne yo nani sun no to sun na na na ka ìyá ẹ̀mẹ́ ọ̀nà bòyí àmà ìyá àmẹ́ ẹ̀yìn ọ̀nà máa fèrè example ọwa náà rúwa ntún mú ma rúwa àmà aláwọ̀ ẹ̀ka yàrá ọ̀ àní ní àní ọ̀nà kásánù ní wòlíyàn lọ́tún ní àtẹ̀yìn sọlọ́lá àdéhùn àdéhùn sọlọ́mù ìjẹ́ nìkan tó ká ah, sẹ́yìn náà dáka ọ̀hún fúnpọ̀ náà máa ní ìlà rẹ̀ bá wọlé tó ká àwárí ah, ọ̀nà ẹ̀ma ẹ̀mí ẹ̀mí. ẹ̀wú jẹ́ náà àrìbáfà rẹ̀ jẹ́ ẹ̀mí tó ń lé mọ́rẹ́ àrìbáfà. àmẹ́rì nàrà mọ́ bí kárí ọ sún náà rí ọ kàtọ́ rẹ̀ lárìbáfà sún náà rí ọ rẹ̀ rúbánu. ama emere wa arụwa ya erụwa dịka anyị asọ ntụ ya ụwa dịghị ntụtụ ama ọ na arụwa enyo maka ya ọhụrarị ama mere na-eyiri ama ewu ntụ mụ dị mmadụ na mmadụ agasa malaika ni ana na-ekiri agwa ọka anyị na ọrịa ọnụ kụrụ anyị ahụmịhe na-enyere penye na anyị nke mụra anyị nke gbụda ha ka atụ n'ime mmadụ na na akịsa nyewa ama ọzọ na ọrịa ọfụ nyewa ẹ e ọgụ ka akọda akọ ọhụrụ onye tụ mụrụ ikwa mụ ìjẹ̀yìn ọ̀dì ohun tó mọ̀tò sọ̀rọ̀ ọ̀lẹ́ sọ́lá báwo bá na sọ̀rọ̀ náà máa ń tó wá ní bẹ́ẹ̀ máa ní máa yọ ọ̀tẹ̀ ká bẹ́ẹ̀ kí kúlọ̀ lọ́wọ́ àhàn kúlọ̀ ọ̀gbọ́n bíi fọlá kúlọ̀ ọ̀gbọ́n bíi náà bẹ́ẹ̀ fi ṣe yàn náà bẹ́ẹ̀ sọ́nà yóò fi ṣe àwọn àrẹ̀tẹ̀. ọ̀ntẹ́mọ̀ sọ̀lá ọ̀lẹ́sọ̀lá níwọ̀n náà fi kọ́ oṣù parí oṣù tẹ̀rù wọn wọ́n mọ́kùnrin parí pẹ́ẹ́lú àgùkà àbánilẹ́bì sílẹ̀ nìkẹ́ kọ́sù parí. kéde ọ̀pọ̀ ní rẹ̀. wà kúkú parí sẹ́yìn tó nye nkima paahụ ama nkima kụsụkwa ya bụ kụsụkwa ekporo ndị mmiri ntuso na bụ alọ m nya ama ibe ndị nyere ife na nsị ntụ ohi sallallahu alaihi wa sallam ebe alofoliyin e ebe anaghị ka ebe arụ anaghị e ka bẹ́ẹ̀ni ìgbàni kọ́sàn ọ̀rùka ìyẹn tó ní lọ́mọ nìkan rẹ̀ àkà ákò bí lọ́mọ nìkan bẹ́ẹ̀ yàtọ̀ àkàm bẹ́ẹ̀ mi ìsìn bàtọ̀ ìrẹ́nu mú nìkan òdi ẹ̀bẹ̀gbọ́ ọ̀dẹ̀n àwùdí èyí ìkẹ́nẹ̀ ìrẹ́nu tó mú nìkan sọ̀lọ̀sọ̀lọ́m òdi tí lè yọ ọ̀dẹ̀n àwọ̀ òdi ìgbàna àwùdí lè jìkà mẹ́ ẹnáyẹ أذن دنك إذا أنا أقول لكم لكم هو مشروع أقسم لكم من شريعة عن الله عز وجل أضع ضد المريض أنا نيدي كتابه أو بإقرار الله عز وجل دوم mo أنا ما yóò mú ni wọ́n tẹ ṣó lẹ́pẹ̀tẹ́ ìdíkẹ́ ẹ̀kíṣẹ́ يقول أنتم من السنة ń yẹn lọ ذكى عمرك ويكون هناك وما ينطق عن الهوى إن هو إلا وهيوها ك أمري أمري كنت مطلوبنا أي مناس كاره إيش أيان يعني؟ وأنا أوكا كاره أوكا يجيب مني دكان ومن يلف هو الذي يضع القواعد للمجتمعين من بعده ọ̀hún tó múlẹ̀ náà ọ̀nà sí òyẹ́tẹ́ ọ̀nà sí ọ̀wọ́ pillars ọ̀nà sọ́tù yẹ́tẹ́ nù ẹ̀nà ìkéré sọ́tù ọ̀nà nù àbẹ àbẹ̀mù kíkálẹ̀ àbẹ̀mẹ̀kẹ́ àmọ̀tòrùka ẹ̀nẹ̀mẹ̀rẹ̀ yẹ́kọ̀ọ́ mu ẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀mí ní ìtúwọ́ mu àmà bọ́ọ̀bù ẹ̀ ní wọn náà kọ̀ ọ̀ náà mẹ́rin. bẹ́ẹ̀ ni yẹn wọ́n yà ti bèrè kọ́ kéèrè náà ọ̀nà yìí ló ń tó mi bò àmọ́ àníṣẹ́ náà mi ló ń tó mi bèrè ni bẹ́ẹ̀ yìí náà bẹ́ẹ̀ yàn kàrẹ́ ẹ̀nà mo jìkà mi. ànàmkà ẹni mo ń tó mi rí sọ̀rọ̀ láwọn àlẹ́ ọ̀fẹ́ lám vox ọ̀rọ̀ àtúndọ̀ ọ̀rẹ́ ọ̀ cocaine morphine opium ẹni sẹ́ni bẹ́ẹ̀ rẹ̀ ọ̀dọ́ mi ẹ̀bẹ́ yìí ni nǹkan mi ẹ̀bẹ́ àwọn ní synthetic way of ironing. Àlọ́ náà yọ ọ́nú màá yàrá nù fẹ́ ẹ̀yà ọ̀kadà ìfẹ́sà dáa náà yìí títà mi bìí bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ kó èrè ìlú ìlú tó mi gbẹdẹ ká ok ẹ̀ ń kọ́tí bẹ́yìn náà mi nù ká àmì rẹ̀ wá ní. Tọ́ eré anáwó rẹ̀ náà ni ọ̀bẹ̀rẹ̀ anáwó ni ọ̀nà onígbèkì international harvest náà ni àbúkèkè ẹni ọ̀rẹ́ mẹ́rọ̀ zan ọ̀ idan le aman le ne amen tire su otonon tu muri hijewa sana kuntu muri hijewa shulun tu muri no no botu agwa wasu tu muri to shari'an onto muri no wa yubayyin linnas ma nuzila ilayhi onto muri na mi hana ni yadan idan ai kake ji tayi wa Qur'an ne ke tayi ọjọ́ mi wọ́n ta ọ́nà mi wọ́n ta àbùkà ẹ̀ka bí mi ti kúrò àná wà ní wọ́n àwọ̀ kẹ́nẹ̀ wọ́n àbọ̀ àwọ̀ kẹ́nẹ̀ àmì tí wọ́n tún mú ẹ̀yìn ìkọ́sẹ̀rẹ̀ ẹ̀yìn mú ẹ̀yìn salt ẹ̀yìn ọ̀hún ẹ̀yìn àràbí àbámọ̀ àwọn tó ń gbé kí n yẹ pètù ọ́ ọ̀rọ̀ àwọn àbánu súnmọ́ ẹ̀yìn àlẹ́yìn náà bàyánà domin tìlámẹ́ bàyánà nù. ládàá ayé ń túbú ní ọgọ́nù ẹ̀rẹ̀ yẹn náà ń sẹ́lẹ̀ sẹ́lẹ̀ sẹ́lẹ̀. àgọ́wò tó múlò múta káyọ̀ tó múlò nǹkan wọlé táàjàl bilkur'an kọ́bìlà àn yókùdọ̀ ilé ìkẹwàá yóò wọ́pọ̀ rọ́bì zidni ilmà. àtúrò ẹ̀rọ kòkòrò náà mi ń kí abẹ́nifẹ́ mẹ́lẹ̀ nísìnyí. ẹ̀wọ̀ ayé káyọ̀ mọ́rí kẹ́ni káyọ̀ mọ́rí dàtúnọ̀ yẹn dàtúnọ̀ yẹn dáàmà káyọ̀ tó múlò nǹkan. dɔmi ka kur'an ŋo tɛ ne tiɲɛ tɛ kur'an ŋo tɛ ne tiɲɛ tɛ i n'a kan ni irayi yɛ ta ɛ ma ni tiɲɛ yɔrɔ ti tɛ n'a ko a da kan ɛ ɛni ɛn zɛmɛ dɔmi ne ti tiɲɛ yɛrɛ ìdí ne ti su yɛ yɔrɔ bɛ ɛni bá ní zɛmɛ dáa gbɔ o de ti a yɛ bɛ ɛni bá ní zɛmɛ dáa gbɔ o de ti su yɛ yɔrɔ nyi bɛ sáà nìkan ẹ̀ mọ́ni yà bẹ́sẹ̀ nínú ọ̀rẹ́dún ní tó mọ̀lú ìṣẹ́lẹ̀ bá hàlẹ́ hàlẹ́ sẹ́lẹ̀. ama wọ́n ti kúrò ánì rẹ ẹ̀rẹ́ màá tẹ̀rẹ́ sẹ́lẹ̀ kàtẹ́rẹ́ ọlọ́sùn ló tó mọ̀lú ìṣẹ́lẹ̀ bá hàlẹ́ hàlẹ́ sẹ́lẹ̀ sùn ló tó mọ̀lú ọ̀nọ́nù ọ̀nà kà ẹ̀yẹ kà ẹ̀ ń fẹ́ ìjánì. wọ́n yóò máa fẹ́ àánú ọ̀n tó mọ̀lú ọ̀nà ọ̀nà dɔnni wata dɔ fɛtɛ ŋun mɛ da bɔ da ka ɔke sɔmori y'a hama mɛ ɛɛ ɛdɛ nana y'a to ha y'a teri ka ɛwɔ ka ɛwɔ ka ɛyà nusɔrɔrò wéri sálà ɛyà sísálà ní dàmpù Okay, the Holy Prophet was a complete mu'min who had Al-Quran and Al-Quran alone as his guide. Ka ọ̀ntọ́ mọ̀rí ọlọ́mọ̀rí tuntun kí ọ̀dọ́ ìnáìka ìnáyà náà gò ọ̀ ọ̀dọ́ ni mọ̀rí náà gò. Báyìí Kùránì kẹ́lẹ̀ Kùránì kẹ́lẹ̀ ọ̀sẹ̀ lọ́mọ̀rí àfẹ́gá ìdámọ̀. Ọmọdé kàtí Kùránì náà nìkẹ́. Ìyá Kùránì wà bọ̀ ọ́ bí ẹ̀fọ́ bẹ́ẹ̀ lànà lọ ilé lànà náà àhọ́rọ̀ rẹ̀ láì ní quran àbẹ̀wò ẹ̀mẹ́n ẹni ìdúgbò ní yóò di ìdájẹ́ àbọ̀ ìkẹrẹrẹ ń tún mú ìlú ìdí ìdáwò ń tún mú àkà àmàhìn àyìn rẹ̀ yẹ ká àwọ̀ bá yín. okay in islam the quran remains the absolute guide lẹ́nu mọ́ àkànnà ìyẹn lẹ́gàá ilé tí sọ̀rọ̀ náà ni ẹ̀kẹ́ náà kí islam náà nù quran kẹ́nẹ́ ọ̀sán náà ṣe lè rọra ní. the real and authentic sunnah of the holy prophet is al quran fún ìkọ́ni ọlọ́ntọ́ orí yìí kẹ́nẹ́ of quran ẹ̀ ń dọ́sà. dẹ́mà náà kàn án ọkà god or the prophet has not commanded us to do anything that is contrary to the content of Quran. Kòmórì ọ̀rọ̀ kan ẹ̀yìn rẹ̀ kàráì. At Olórí or the prophet are contrary. Ẹ̀nẹ́ mọ̀dá yìí káyánúfẹ́ yẹn yín. Ana ẹ̀kọ́ ju Quran yìí. Àgbọ̀ ìkàwé kòmórì are contrary. Wẹ́ẹ̀sì contradiction ni àbẹ́ àwọn because èyí lọ́nà àkàrẹ́ dọ̀ ní kuran jẹ́ kéwìrì àkàrẹ́ dọ̀ ní hadith that afabi dẹ́gbà ní yìí lórí ìwé. àgùkà ẹlẹ́ni ṣètọ́nà tó wà fún kébé jẹtẹ́ni ọmọ ìnáwó àbíyí kòmò yìí ọmọ ìnáwó òṣèré wà fún bìtú náà ní nǹkan àrùn. ọkà I personally see it to be the very truth when Aisha the wife of the prophet is reported to have said that the character of the prophet is Al-Quran another contradiction. ọkọ lóore rẹ̀ ẹ̀ mánu.

now ilé ẹnu náà káyìí sọ̀kan ní inú koran ló rí ìdánimú ẹ̀dọ̀dọ̀ tó wà ní. àbí ní hadith tó ń náà yẹ kẹrẹ criticism of hadith and similar ẹ̀kẹ́ hadith ń similar criticize ẹ̀rí pàápàá yín ẹ̀rí náà nàlẹ́ bí ẹ̀ máa ń mọ́mọ́ bá. wọ̀rọ̀ kan àti àti ɛɛ bẹ́ẹ̀ àkànkà ìsàlà gbanaka kó dàmí ńlọrọ lómori kọ́mándé very clear and simple ablution àmọ́dé ìdàtọ̀ ìmọ̀nà wàá ní sọ́ọ̀tù máa ìdà kòmódì ọ̀kàkà yàrá ìwàlẹ́dínà àmàlú ìdàkùntùm ìlàfọlá fàgbélé ojú ọkùnrin. وأيديكم إلى المرافق وانفموا برؤوسكم وأرجلكم إلى الكعبين ka omuriki do akpọ ẹtẹ nìgbò bí èkó anakasala mi fásitì lè ju àpò yìí yá mi lọ́wọ́n ẹ̀yìn wa ọ̀nì ní ìlànà marọ́fìk ní kúló kòkú àmì ẹ̀wà lọ́wọ́n ẹ̀dẹ́ yìí bẹ́ẹ̀ fáwọn ẹ̀yìn àtàwẹ̀yìrà. ọ ilé ìdè pẹ̀tẹ́ ọ̀hún náà nẹ́ka akadé ibi ẹ̀fọ́ àtàwọ̀ bí a bọ̀ báwo kadé ibi sáà ẹ wà wọ̀ kànyìnà dẹ́nẹ́ ní ìdíbi sí ẹ̀ ẹ wọ̀ náà dẹ́nẹ́ ilé ọ̀sí ẹ̀ ní pẹ̀tẹ́ ọ̀rẹ́ mi. àfẹ́lẹ́ ni jáde lẹ́nu káka ẹ yé anyọ́mẹ́ à dá ibi wá nù ka ẹ̀bí ẹ̀ náà mìíràn wà kàánù èmórí ètù kùránù gbogbo à ẹ̀ ní arab ó mìíràn ètù kùránù. àǹtánà na bẹ náà yẹ ẹsọ anáyìn ó tọ́ ilé ẹsọ àná yẹ ẹsọ ẹsọ bẹ́ẹ̀ ìnira tí ó tọ́ wáyà nù ka àgàkà mẹ́rẹ́ na iná nù tọ́ yẹn àgùkọ́ tó wọlé ya yìí gbọ́dọ̀ wọlé nìtọ́ nù ẹ̀kẹ́ yà ní ilé nù ka ọmọ mi kò di simple ablution ọkì bẹ́ẹ̀ kò tẹ́ aka àkà bẹ́ẹ̀ yìí including he prolonged ablution in which the washing of mouth, nose and ears are included. Where did we get all these attachments? Yes, from Rasulullah. Kíkẹ́ ìlà àbẹ́fẹ́ ni. Ẹ̀ẹ́dẹ́rẹ́ ilé ìkẹ́ máa máa wọ káànà. Ilé náà ìka òsì ní ilé àbá ọ̀hún. Ọmọ ní mẹ̀ka ká àmàlùwàlá. Àárín ọ̀hìn náà nọ kẹ́ẹ̀kì mọ̀lá mɛ ɔyìn náà yẹn lónìí káyà ṣe nyìmà lọ́la nàìjíríà ṣe nyìmà lọ́la ẹ̀rọ ànyẹ́wò ṣọ̀rọ̀ dẹ́ ká fẹ̀yìn lẹ́mpẹ́ dìde má fàtàyà mbà mọ̀ ọ̀dà wọ̀ bí o lè mú wọn fàtàyà mbà mọ̀ sọ̀ọ́yì dantayé bá nàìjíríà ṣe sọ̀ọ́yì kàrẹ́tà àti amẹ́ríkà ṣe sọ̀ọ́yì dáàfin fàtàyà mbà mọ̀ ẹ̀ kò àwọn yòó láti wá yín nìfẹ́ nìkẹ́nẹ́ ẹni wọn bá yín náà wọn yín náà pẹ̀ ta ìjẹni pẹ̀lú àjẹni pọ̀ náà ní ọ̀rẹ́ yìí náà yẹn nọ́nù. because àìkú náà kẹ́ni ní káfí màmá wà ní àìkú ní wọ́n ti lẹ́nu. ẹ̀yà wọn kọ́ àmúgbọ́ ọdẹ ẹ̀yà yà èyí àyà yà bọ̀ ọ̀rọ̀ wà ní. wọ́n wá kẹ́kẹ́ then ụka oh, omere jiri salatin quran ka akwa ya kene da akwa ofe ta ya kumin me a ya ki a ilo quran na na urka ba urka aje ni sala man woku ozun aya man wolle ma aya man wahere aya ganwai me ilo ma man mẹ́lọ ẹnu quran kọ́ wa kí sí ìdọ́wọ̀ rẹ̀ ní fata mẹ́lọ ẹnu quran ìdọ́ ẹnẹ ní ẹ̀yìn òkú dínkù ánà nǹkan àmúwọ́sẹ́ kú dínkù àgùkà wọn yẹn wọn ànìjẹ́ dùn báyìí gbóhùn tó dùn wáyé kú dínkù dẹ́rẹ́ máa bọ̀ ẹ̀bẹ̀ ndánù ẹni mọ̀ ní ìdílé àbẹ́fẹ́ ní ìlú ọ̀nà àkàrà kúrò wà ní ẹ̀ẹ́nẹ́ ní àyín directly tẹ́lẹ̀ náà ká wọ́n ní ìdílé àmọ́ ọ̀nà wà wà ní káàdì yìí ẹni ni wọ́dù lọ́tà kúrúnà kama káfọ́rú fọ́tàkùnú na sọ́wà ẹni mi lọ́sí kẹ ẹ̀yàbàrí káàbì dáhà náà kẹ́ ndàrà àbàrà dé ekuro mẹ́ àmì ẹ̀yìn sẹ́ kọ́ ọ́nà lọ́yà àjọmọ̀ ká ẹ̀mí kọ́tọ̀ yẹ ìṣọ̀ yẹ like iron ni iron ni owó ẹ̀yìn ni ọ̀yẹ̀ ọ̀yẹ̀ ló mú kí a wá mi. ọ̀nà àpẹẹrẹ náà bu quran quran kí ni ó yọ nù. Quran kende zan sunna in sana fe me sunna uma ka kan ke sunna me ere rorun ko na ki ja ka bi le e wa si sunna to bi le da fi wala yi umar ti ma farratna fil kitab min shay en ko na wotu le al kitab andamu ya kushawen alif al ma'rifa Then what is showing is deadly, then a deadly to have left nothing in the book. Anything I want to hear about can you know? Ẹ̀mẹ́ ni lẹ́yìn ìṣòro ẹ̀fìrí ìrìn kàdé àgbọ̀ Kùránì ẹ̀yìn tán náà wọ́n ti tẹ́lẹ̀ rẹ̀ kàì náà. Wọ́n adọ́ ni kó kànáà. Wọ́n adọ́ ni kẹ́yìn tán náà wọ́n ti tẹ́lẹ̀ ní ìwé ọ̀nà náà rẹ̀ kà náà. Ìwé ni Kùránì àmì ẹ̀mú búrẹ́dì ko en san abaw kan omuri o kawon ma faratna fil kitab min shay duwa ina qur'an non a me genya du selo do le kono gite lo kan so ko anda ma ba o man duwa ina qur'an na me mta ni kisi duwa ina qur'an za ro ro ne hanan ko qur'an ina siyai ko ni yana zudu ina le na yon ko omuri o ko kula shay fakalna kasila qur'an mana fe ko gai dai ìzáhìn káyà abánu náà rẹ́ǹdì ọ̀yìn náà ń dé yín kọ́ àmì àmì náà àbí fẹ́lẹ́ nù. àdàsí ló ń tó wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ yìí ká má farot na fi kìtàbí ní ṣẹ́yì bí màánà má farot na fi lọ́hùn mafúz lọ́hùn mafúz ọ̀nà kìtàbí ọ̀nà múyà kàrẹ́ ní ṣẹ́yì ilé lọ́hùn mafúz ẹ̀yìn fún àwọn ti kẹ́rẹ́ lọ́nà àbáníyàn

ọ̀rọ̀ àdùnmọ́ mọ̀ nìfòrò dọ́kàrẹ́ ọ̀nyá yìí ka ọ̀nì àrẹ yìí ka ọ̀nà ẹ̀kọ́ máa rẹ hadith ọ̀nì imam ahmad muhimba lọ́dọ̀ rẹ ni ẹni musnada ni àti abu daud ẹni sunana ni àti hakim ẹni mustadraka عن المقدام ابن معدي الكربي عن رسول الله صلى الله عليه وسلم أنه قال ألا وإني أوتيت الكتاب ومثله معه ألا يوشك رجل شبعان على عريكته يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من جلال فأهلوه وما وجدتم فيه من حرام فحرموه وفي رواية أبي داود لعلبين أحدكم متكئا على عريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهيت عنه فيقول لا ندري ما وجدنا في كتاب الله اتبعناه أنتم صلى الله عليه وسلم أوكا أضبطة أضوري على أضبطة أضوري inni utitu kitaba wa mislahu ma ọ̀rọ̀ yẹn ni yóò ka èsì yẹtẹ́nu yóò múlí ọ̀nà nù anal qur'an wa mislahu ma'ahu báyìí gbogbo nílẹ̀ èsì yẹtẹ́nu ẹnẹ́lẹ́lẹ́ ọ̀rọ̀ qur'an ọ̀nà nù anal sunu tó mu nù. ka aláyùn sí kúrọ́dù ka ọ̀kọ̀rọ̀bátà rẹ̀ ka àwọn èyí nínú ká nyàlá. inu ma naa bɛ shabaanu na laari kati ana ki jɔɔ bi saari di na shɔɔ an dɔ ma ni cɛka tina gan daa kaaya zaka aleikum bi hada alquran ɔ duba ni ko saa si quran ma ni yoo ɔnu wa dama wa jatum fihi min halalin fa halu isi lɛ ni quran ni kɛnɛ kɔba halal وما وجدتم فيه من حرام فحرموه bẹ́ẹ̀ kíkí lè rẹ́ inú koran ní kẹ́lẹ́ kọ́ wà haram ọ̀n kẹ́lẹ́ bá kọ́ haram ni. inú ìwé ẹ̀rọ ti dá òdùdọ̀ rẹ̀ lóun tí ó rí àká yìí àbẹ̀yìn náà ní ìwọ̀n náà lọ́rọ̀ ọwọ́ àti sáré mùtọ́kì ẹ̀ náà láàárín káàtì ọtí sáré dì ní mímà omi ńlọ́gbọ̀n ní mi nkéwòn mi àwọn olùyíìtì ànú àbùkíṣẹ́ nínú yọ̀dà kàtà mi. bàyàkú dọ̀rọ̀ náà yẹn náà gàdọ̀ àtúndà kàkàrè lánàbìrì ọ̀sán ọ̀nà mi yẹ́ ẹ̀ má ọ̀jẹ́ nàbẹ̀ kìtàbílà ìhùjẹ́ ní eré ní wọ́n mórí kẹ́nẹ́ ìtẹ̀bà náà wọn kẹ́nẹ́ àfàfàn wọ́n lakọ̀ sọ́dà kọ́ rasulillah sallallahu alayhi wa sallam alátàrọ̀ ọ̀nà mi yẹ́wò. àwọn tó ń rìn fúnra náà nìkan for more than one thousand four hundred years ago ya kuni ya wantu ya kelela buke ne ni lajin wa un ka kun to bi ka da ka ce ne ko an kana na fafa ana kun to ni ka sallallahu alaihi wa alihi wa sallam ata wa an hasan ibn jabir qala سمعت المقدام ابن معدي الكردي رضي الله عنه يقول حرم الرسول الله صلى الله عليه وسلم يوم هيبر مشياء ina da ku haibar ah, a ni fara rubin to muri ba mai haramun nan ina haibar ina haibar on to muri mai haramun in tufa na ne uye karkata uye donkey domesticated donkey on um to ku ya nara ba haramun ina ba dai ina da ku haibar on to muri kan ka finally isa na he kaka ko la ne ne ni ka mutu aka haramun na yawmul qiyamah ina da ku haibar don to muri sai ya zaka ki haram mai jẹ́tọ́rì máa sọ́kà fún makọ́ọ̀lá dọ́kà bùn ṣe kọ́ àdókòm báyìí ká jẹ́bẹ̀ mi àwọn èyí ọ̀nì káwá anyọ́bà yín náà mi kó mo nìyàn mi bí wàá kó mi létí mi. wọ́n wọ́n mo tẹ́kẹ̀ ọ̀hún dọ́wọ́n bá ní ìyá tó do ṣẹ́wọ́ ìfọdúwà mẹ́wọ́n mẹ́ dáa kó ń tó mi níkà bí wàá kó mi létí. yóò hàdí tó bí hadithi fàyàkóòl dáa rà káà yọ hadithi ẹ̀ أنت من كده رجال أكا فيقول دوكا بيننا وبينكم كتاب الله أمر وين زين أكنا يبغوا مني كنا أن يرسلون الناس حديث الله عجاوه كما فما وجدنا فيه من حلال استحللناه إذن يريك أنكم ولو ذاك الحلال يبغوا مني كنا أني بعد من دي عاملين أنا بعد سمجا ذاك الحلال وما وجدنا فيه من حرام حرمناه إذا لا بعد حرام أنا لا ما يجي في القرآن كان إذا أساسا أنا واقع إن حديث ناوين ما يرنان يعني نعم. على دمت من كبات أو رهين إنما حرم الرسول الله صلى الله عليه وسلم مثل ما حرم الله يعني كذا لو أنتم من يزاك حرام هذا فلا يزمن كذا من أمرنا حرام هذا وان أخرجه الحاكم والترمذي إمام حاكم ودوين مستدركا imamu tirmidhi ọdọọrẹ ẹni súnà náà àti ẹni májà ọ̀nà ọ̀rẹ́dọ̀wọ̀ ẹni súnà náà àná abis náà dànù sọ̀mí. ọ̀ntún mo yìí sọlá rẹ̀ sẹlẹ̀ ọmọ ní sọ́ka pèlè. ẹ̀rọ náà ẹ̀rọ àbẹ̀ náà ọ̀yà kàkà alhamdulilayi mo rẹ̀ yìí wọ. ka ẹ̀rọ ọ̀nà náà rẹ̀ ní èsì wọ́n lọ́wọ́ so ọ̀rọ̀ tó wọ́n lẹ́wọ̀n ẹni ìjà àkàtúntún mi tó mi ọ̀dọ̀tọ́ náà ìka àká ìka tún ló ń tó mọ́lé tó mọ́lé nà ní ìmẹ̀ ńdọ́kọ̀ náà mẹ́ ní. àlùkìdọ́ mi ò tún tó mọ́lé nà ní. ọ̀n tó mọ́lé kọ̀ọ̀kan máa ń gbọ́dọ̀ bá ń sùn náti falẹ̀ ìfami nù. tọ́ náà abáyé tó mọ́lé tó mọ́lé tó mọ́lé nù. ọ̀n tó ń kọ́ ẹ̀ náà bàná tó mọ́lé mọ́lé kánú sallallahu alayhi wa alihi wa sallam. hari da zan manta yake nan da bai faru da abai. ọ̀nà bai idan tó ilé ìyàdìsí náà kì máa ń buhari ọ̀dọ́ rẹ̀ ọkà example lọ́nà tí ọmọ yìí ìjọba náà fẹ́ ní ìjọba náà fẹ́ ṣọ́ọ̀rẹ́ fẹ́ àpéjì omi tó ní nàkà náà ọ̀rẹ́ àpéjì ọ̀rẹ́ náà kàkà ọ̀ọ̀kà ìran ìran náà bá ìjọba na bá. dábì ìjẹ́ bí èdúgbà pẹ̀lẹ́n tó gbélé nẹ́nu wọ́n èkìlá ń wọ̀ lọ́kàrá náà dáhà ní eré káà ọ́dí ìdílé ìyè orí àdé ya jìdí ilé ìjìdí kára dé èrò wọn dọ́ọ̀nà náà ọdún yìí kàkà náà fífa àpólì wọn ká àpéjú àní náà wọn. àgọ́ àwọn àwòsọ̀rọ̀ fún ọdún mọ́ni ife ẹnu náà ṣe ìdílé nǹka àdúgbò mẹ́tẹ́ mi lọ́ọ́ bẹ̀rẹ̀ bí ẹ̀ mọ̀ yà nyẹ́ ńwọ́ra náà buhari ọ̀dọ́ ma àtàkùn rọ̀ṣúl fàfùhù wà má nà hákùn ánùhù fàǹkàhù. kùránà wọ́tà ó wọ́tà rí internal evidence ọ̀rẹ́ mi ló náà ene ya na qur'ana ya ne ka kurana ma na sha zo ki sai an ta sunna umar ki ma atakum rasul fafuzu idan zan mun to mu yafi to umar ka kuma qur'ani wa man hakum anhu fantahu abi zan mun to mu yayi wona ne wona ne ne umar ya rasul ta daga ka ma atakum rasul min qur'an fafuzu وما نهاكم عنه من قرآن فانتهوا أي ما آتاكم إلينا مطلق general sanamtum ya asibitu mkene sasa au tum ni shawani eh wa sasa ana kimba na sayyid Abubakar ni radiyallahu anhu sana Abubakar bana la kai kaka ah bon jina da ni untum ni Isra wal Mi'raj akawa

mọ́tò yìí dáná àbúkọ náà rẹ̀ lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ máa mú inú ọ̀rẹ́ yà ni inú àwọn ikú ìyá ni. ẹ máa na káyọ̀ ní ọwọ́ kẹgbẹ́ lè yí èyí ṣé ní ọwọ́ kàrkà lónìí sọ̀rọ̀ yà wọ́n ní òbòdà àwọn káwọ̀ lọ́kàrẹ́ lọ́kà àwọn mẹ́yà náà ìbẹ̀ náà tó mọ̀rí kàwọ̀ ní àwọn mẹ́yà náà àti àkùnmọ̀rọ̀ tó fàkùzùrù mùtìlákan من قلة أو جلة ما نهاكم أويانا وبيان فانتهوا يوم الفيديو أقول كمان من الجسام وهي مرسل نعم زين بالناس كلمة دملك واتقوا الله دون يوم هو مريني أقول كمان من يوم مريني إذا لم تقول يا أسماء الله وانا دوا تلقوني أولا يمونا نني دوا هونا نني دمري لدى آية ما تنتظر إن الله شديد العقاب أمريكا فلتارا ọ̀nà wòmúlò náà ẹ̀ka ọ̀nà ọ̀yà àná ẹ̀ka àǹgáńgá àná ń tilẹ̀ ọ̀la ọ̀nà ọ̀kátẹ́ gbàdà kì í nìyẹn ń tilẹ̀ ọ̀la ẹ̀bẹ̀ mẹ́rin ka kur'an kẹ́nẹ̀ kur'an kẹ́nẹ̀ ọ̀fẹ́ni kur'an káyé wa àjẹ́nà iléka zikro lìtìbáyìnà lìnàn máa nùzìlà iléyìn kur'an ọ̀tọ̀ máa nìkan. وأنزلنا إليك الذكرى أمرك هي إيتي سنة سيتما هي إيتشوبا هي إيتمري لتبين للناس هو زويا ذني وأمينا ينيا أذني ما نزل إليه إذن إيكيتيوا ne ira bi ilmi ita yi mulku ne ce tare nan anan kuntum mutamaka ai idan hadisi sa ran ka aulun to da kéètì quran yẹn lórí jíjí lélẹ́ nílé yẹn ni kò ní yàwọn kọlọ bá àwọn tẹ̀ fọ́tọ̀ tó sọ̀rọ̀ lórí ní quran náà fún kọlọ ẹni ẹni àdìjọ náà ti ahmad àti hakim abu dawud ẹni náà dọ́wẹ́ sọ̀rọ̀ lórí àdìjọ náà yẹ sílẹ̀ náà sọ̀rọ̀ ní imam tirmidhi dọ́wẹ́ àdìjọ náà ayẹkẹ náà dọ̀bùkọ́ sí ilé ọ̀sẹ̀ ìmọ̀ àwòrán wọ́n mú lẹ́ka ọ́ ara na lẹ́ka akọ́ntó mi jíjẹ́ ìbéèrè kùtì òní lóòrò wọ́n wá wà níbi yìí kọ́ọ̀lá káàtó ni ẹ̀rẹ́ màá yọ̀ náà ẹ̀rẹ́ kọ́ọ̀lá káàtó káàtó ní àwọn wà ọ̀bá káwọn ní àwọn sọ̀rọ̀ kàmí ọ̀ka yìí ànyí ànyí tó ní wọlé tí o tó ní ìrìn ọ̀rẹ́ nkùrán ọ̀ka hadith tó ń màjá ọkọ̀ náà ló ń hadith kàgbọ́ wọlé tí o yẹ kéwì lóun náà kí ló bá ẹ̀rí sínú tó ń náà jẹ́ ni. ọmọdéka wà anzalna ilayka zikra ní etí ọ̀rí samai sani samai la ìṣe tẹ̀ ìwọ́n tó ń mú. ìgbà wọn ní tiẹ̀ tẹ́ wà ní lùtùbẹ́jù nà lè nà ó wá sí mi hali yàrá ni máa ní ìbílẹ̀ ilẹ̀ yìí níbi tí yìí wà. lẹ́nu àwọn àti ìbílẹ̀ yìí tó lè mú ìsọ̀nà dọ̀mù sí ìbàlẹ̀ yàrá sí mi kì yàrá ni. wàlá àlàmú wẹ́ẹ̀rọ náà kí ń dúró rẹ̀ wẹ́ẹ̀rọ náà kí ń tún mọ́ fúrẹ́ ní ebéèrè rẹ̀. imam bẹ́ẹ̀nàkì alẹ́gbẹ̀rẹ́ rahmatullah ọkà ọmọdé amir aishabi rahmatullah ọkà kọ́ọ̀lá lè bá àdínà imam shabi ọkà nyẹ̀rẹ̀ yìí máa kúrẹ́ká. Nọ́ka ìnáma halakun fìhìn tẹ̀rọ̀tù mùláṣàr ọkọ̀ wáyé tún hálà káwọn ajé ọmọ ìjọ náà rí hadith ń tún yìí kẹ́ ní dókòkò àwọn kan náà kwásìn kọ́rọ̀ ni. àgbàwọ̀ kùránù mọ́ta a have evidence against ẹ̀ná kẹ́nẹ̀ kùránù yìí and ẹ̀rù kùránù yìí lọ́rì ẹ̀ná ń de a ṣètọ́nù yìí. kọ́ kùránù ẹni mọ́nà sí káàkiri òbí sí gáàdì hadith ń tún yìí. ṣé lọ́nkẹ́ lórí kùránù mi ni ṣé lọ́nkẹ́ ọ̀rọ̀ ní àyà náà nù bíi a lot of ayat bẹ́ẹ̀ kan náà nù wàá di sọ́dọ̀ sáfẹ́ wàá di sọ́dọ̀ sáfẹ́ sọ́dọ̀ mo lè kọ́kà dominic asáfẹ́ asáfẹ́ tó mú yìí asáfẹ́ asáfẹ́ tó mú yìí ọ̀rọ̀ mìíràn kò mú yìí kò wàá asáfẹ́ nkùrán nù nù àná tó mú yìí ọ̀nà ọ̀ṣọ́ ọ̀nà ṣọ́ọ́rẹ́ nù kọ́ ẹ̀ ní bíi sáfẹ́ sáfẹ́ tó mú yìí sáfẹ́ sáfẹ́ tó mú yìí wọ́n kẹ́ ń wọ́n yẹn náà nì ọ̀nà mìíràn ọ̀rọ̀ adé aba akɔtɔ dɛm na yɛde agodɔ kɛnɛ ana nkɛdɛ ɔna akɔtɔ dɛ kɛnɛ jamaatu hakimi ya wɔ takfiri abɔla kuru kabiri masa tɔso lai ɔwɔ kɔtubu ka nyele nɛm nan n'aka na yɛrɛ no abɔla kuru kabiri ɔlɔni sukuli kabiri ɔlɔni kɔrɔdɛwɔri kabiri abɔla kuru kabiri ka bɛni kɛyìn fi yɛn nílẹ̀ wà dɔwɔ nínú sɛbɛ abokɛ ilé mɔnasi ẹ̀rù tí kúrò àdẹ́bọ̀ ó rẹ̀mù lẹ́kà áà àmànìkà dẹ́bọ̀ wà á mọ̀nìkà ọkẹ́ àìnànà fúnkẹ́ àìnànà ọkẹ́ wà ẹ̀ǹtùtì òbáríkọ̀m nínà lẹ́dí na ó tún kìtà bẹ́ẹ̀ máa ń wọ ìtọ́ yàrá òbúkùn bá dà ìmánikùn káfírin bẹ́ẹ̀ máa ń sọ̀tọ̀ ọ̀nàwà láàmìnì ẹjẹ́ wàá sàfẹ́ pa ẹni ẹ̀rọ náà ẹ̀ka ẹ̀ jíìsì ọ̀ kírísítẹ̀n bẹ́ẹ̀ á bàrà ọ́ ní káfírin

look at the four elements for it àbí the electric light á nà nà nyẹ́nà mú òrò àmọ́ ayíkẹ́bù rẹ̀ wà ó rédíò rẹ̀ yẹn yìí bẹ́ẹ̀ má nà ká sẹ́lẹ̀ wáyé sẹ́lẹ̀ zẹ́nu á má ní kíá nù rẹ̀ bẹ́ẹ̀ ló dé ká sẹ́ni fáhùn sálà our righteous predecessors àgọ́kù ọ̀ntọ́ mi sọ̀lọ̀ sọ̀lọ̀ ìyẹ ntọ́wọ́ nínú rẹ̀ sábì ní ìyẹ ntọ́wọ́ sábì ní táàbì ní fẹ́ kàí náà yẹn nù ẹnẹ́rẹ́ yẹra da ẹnẹ́ hàn náà kàkà ẹ̀rọ kó mo ní àbújá yíyọ is not in islamic state àti ikú yíyọ ẹ̀ mìíràn àwùjọ wàásù. ẹ̀yà tó kẹ́nà ẹ̀yà òdòdókun bá da ìmánikùn káfírí. ẹ̀jẹ̀ náà ẹ̀ máa nàka ọlọ́mọdé kéńtì nínú ẹ̀ka bẹ́ẹ̀ jẹ́ ìdì ká ẹnì tó wọn aka dẹ́nà àti kòntróòlù dẹ́nà bàbúrà wa àwọn kéré rẹ̀ kẹ́rẹ́ àkùnrin wàláhì lazim súnmù tó mo ní mo nílé ìhóòtù. àlàkùnrin ọ̀nyẹ́ ọmọdé náà kan náà dẹ́ ẹ̀ náà. ìyá ẹ̀ bá wà gbó ìṣàyà yìí bí a tafsir quran nìyí ah, omori kati allah wa ati rasul abawo man yuti rasul faqad ata allah surat nisa omori odutuwa na ikuti nasa san to muhu ona ikuti nasa san agodo mu yoga kaman ata rasul faqad ata allah numun fi lu mudari yadan man yuti rasul فقد أطاع الله أتطانا كمانتنا وأساسا كمانتنا أي أنا أساسا كمانتنا فأنا كمان أطاع الرسول أني أنا لن نعم أن أنا كلام ولا يجب بأسنا هذا وذلك من أطاع من أطاع الرسول ها آه، أساسا لا يجب ما أنا إيه،, إيه because دين حاضر هذا هو ẹ̀hìn ẹ̀wọ̀n náà dì yẹn dà ọ̀nà ìyè bóró hàn kùmà dọ́ọ̀ náà yẹn dọ́ọ̀dé àtàkọ́ náà kọ́ máa ń sá àtúntò mọ́ ní ìṣọ́lọ́lọ́ àwọn àlejò fún náà fọkọ́dà tó àlọ́ ọ̀nà ọkọ̀ nínú àṣà àṣọ́wò ní àwọn sọ́kìlọ̀ sí ìlà báyà bóté ńlẹ̀ náà ọmọ yà ká yà àfàkà yà ayọ̀ lẹ́yìn náà àmàlú àti ọmọ àwọn rọ̀túnà wọ̀lá tẹ̀wọ́lá wà nínú wà ń tún tẹ̀sán òun máa yẹ ọ̀nà náà kàkà wà á dọ̀wọ́ ni sáà sọ ọmọ yìí wọ́n sáà tó ń tó mọ́ yìí àti ọ̀rẹ́ bàrẹ́ máa kéré ń tó mọ́ yìí nánà nǹkan àwọn ọ̀rẹ́ ní ẹ̀rọ ìbùtọ́ ọ̀rẹ́ ni àbá ọdọmọlẹ àyíká yìí nípa ọdún náà ìfẹ́ tùlànfààlì ilé ọdọmọlẹ àyíká náà ìfẹ́ tùlànfààlì lọ́kẹ́ yẹ́ ẹ̀mọ́lẹ́ ní amánu ìfẹ́jú ìgbélé láàmú ọ̀dọ̀ rọ̀sùn ìjáda ààkùn nígbà yòókùn wàá sáàsé máa yọ̀ náà ẹ̀kọ́ ọ̀dọ́ wọn wàá òtún lè ń tó mi mú nǹkan ọkọ̀ tó mi àhìn náà wọn. wọ́n lórí ìbò wọn tó mi mú ìjà àhìn ọ̀dá náà kàkà èyí tó láwọn nù. ọ̀dọ̀ kaka náà kàkà àkàrẹ́ ń tó múrí yọ ọkọ̀ náà wọ́n yàrá ń tó múrí yọ ọ̀rọ̀. 63 oka fàlíyà àhùzàdì lẹ́dí náà ìkọ́lé fún àmì fitna àti yusibahum adhabun gbọmù omurika ɛdɛnɛ akari ɔkɛdɛ wɔbi atatɔ anayi kɛ yagye onye ɔdɔ mutu mɔribi an amrihi فليعذر الذين يخالفون عن امره والحاء هنا ضمير يعود الى رسول الله صلى الله عليه وسلم انا كي اجد انت مريني اكاك ان دابو امو ينكون بتلتوا بمعنى هو من مكة انه من الشرك because inna shirka la zulmun azim أمرك وقاتلوهم متى لا تكون فتنة فتنة إذن لا تكون شرك لا تكون آلهة يعبد ففتنة إذن أو شرك وإذن أو في ذهن عذاب أليم أكذب سوى كعنيوا ويانا تير موري عبد الله بن هيك هيك ينفع سنتم منهم إني أرى حديث صعب ọ̀nà tó mo ti lọ sọ́nà máa ká ẹ ká kúrìlù ummati yadkhuluna aljanna illa man aba ọ̀nà tó mo rí ká abáàlẹ̀ máa bẹ́ ẹ̀ àwọn náà janna ẹ̀ wò ní èyí. فقيل لو يونا كان يا رسول الله báyé wọn tó wọlé sọlọ́láhùn aléwà àdìwọ̀ sọ́lám wọ́n ní àbá eléyìí ó kà bá zùmọ̀ ọmọ náà jẹ́ ẹ̀wù nínú eléyìí kọ́ ọ̀làdún tó sọlọ́ sọlọ́m káyé man àtọ́ àní dáfọlá jẹ́nà wọ́n man àtọ́ ní fakọ̀dá bá ọ̀lọ́tọ́ náà ká ọ̀ sáà sáàmù ọ̀ sáà fẹ́mi tó wọlé ọmọ náà jẹ́nà àmà ọ̀lẹ́yìí kan náà sáà sáàmù bó dùsọ̀ bẹ́ẹ̀ àmì. ìlànà mi kàdọ́ ọ̀yàn fún nkọ́lọ́m ọkọ̀ àbà onímọ̀lẹ́ èyí kan ní ìmọ̀ jẹ́mọ̀ hadith on imam bukhari ọ̀dọ́ ọlọ́m. àní ìyìn rẹ̀ yẹ́nì ní ọ̀ẹ́kà nílẹ̀ yìí rẹ̀ sí ní kébò ní sọlọ́wọ́ rẹ̀ sọlọ́m. ẹ̀rọ lẹ́nu anáàkà kẹ́wù kọ́ ànìkẹ́nẹ́ àgbẹ̀rẹ̀ akúrú sí ní kébò yìí. ìdíkàsí kó yin ìbánu kẹ́ni ẹ̀yìn ìdìkò náà àtọ́l wọ́n sì tún sílẹ̀ yìí ni tí ó kéne ìdá àgbẹ̀rẹ̀ mọ̀tò náà kò ní nǹkan fọ̀dà ọlọ́kọ̀tà bí ó kú ojú bá àwọn èyí ó kú ojú bílẹ̀ èyí ààyè ọjọ́ àìní kùránì tó kú ojú àwọn èyí lébẹ̀ àwọn okú èyí. àwọn àfẹ́rẹ́ ní kùránì kéne ìdá wọn ń kọ̀rọ̀ lébẹ̀ àwọn okú èyí. kùmọ̀tẹ́dà ìkúwé ló kú àtọ́wọ́ òkè ọwọ́ ọdún ojú mi báyìí ẹni kùránì èdè ẹni kùránì kẹ́nìkẹ́ sọ máa ma tẹ́hù fàkùbárọ̀ àbẹ́rọ̀ ohun tó múlùkì ọmọ múlùkì àká ẹni tó ẹni á bá sàká ọ̀rẹ́ mi náà dọ̀nù ọ̀rẹ́ mi ẹnà tó náà ọ̀rẹ́ mi náà dọ̀wọ́ ẹnà sọ fàkùbárọ̀ bẹ́ẹ̀ mi ọ̀tà ń ya ti ebe bẹ́ẹ̀ tó lọ nílò rẹ̀ kàtà àfẹ́ tó mọ̀rí yọ. àmúfà kìlọ̀ tó la sẹ́kọ̀ àbẹ́tẹ̀ ni bẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń kíkọ́ náà ìtìbá òṣèhàwà ìbéèrè ẹ̀lì dọ́ọ̀ lọ́kùn fún àfihàn ṣẹ́yàn dáa sọ̀rọ̀ àkó tíra ẹ̀kọ́ mi rìsáàt ilẹ̀ rẹ̀ àmà nyẹrẹ àbẹ̀rẹ̀ mà náà onye ọnọdụ na nara enye ọyịsa asọshial na asọla bụ asọ asọshial na dị enyi bụ ezi rọ ya dakọ ọnụ ọbara nye rọ ya amasara kwa nwa nwụrụ sọ na wii agụrụ kesọrị asọ asọshial ọmọdé ka abara ọyịsa lezi tahọba ilahahu hawahu fàdọlọhu alajal la fàdọlọhu ala ilm fàdọlọhu lọhu ala ilm wọ́n wíwẹ̀ wà ní ẹ̀dínlẹ̀ kaka ayé ni ó kú wọ́n ní ní asọ asọ asọ bíyọ̀ sọ́nà nẹ́lẹ́rà táyì ní káyọ̀ ní kú omori yẹn náà sótú wa omori kìí bẹ́ẹ̀ wíwá ntẹ́lẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ẹni ìfẹ́ fún mi ní ibi mi náà dọ̀ ọ̀húrẹ́ yìí. abẹ́ẹ̀ náà kẹsàn án sọ́nà mẹ́ka ó koran ká ẹlẹ́yìn náà ẹgbẹ́ wọn jẹ́nu koran ọ̀rẹ́ yẹn ọkà ara yọ tẹ̀rẹ̀kẹ́ náà ní ìlànà mi ọ̀ ẹ̀ báyìí fún koran náà ká ẹ̀ bẹ́ẹ̀ ìfẹ́nà rẹ̀ náà kàkà máa ń fún náà kòtò wọn na kéwù wọn bí wọn tó ṣe ẹ wọn na kéwù dọ́ọ̀nà tí ó kéwù náà ní ìdílé ṣe pólíṣà yẹn báyà ni dọ́ọ̀nà mẹ́ka àbáńdé ọ̀ọ́fẹ́ àti kéwù náà nàka ẹ gbọ́n kéwù ti kéwù náà so ipa iná mma aka ìjọ sunna yìí lẹ́hìn ní aka.

ndio naka ntumlika ono halala ni ntumliko nyone as much as you can amada mulika invest lahaba bitifai khalifatan laka min duni almu'minin enaka ne man do tu ko man men ene enya banna ona do wana sasa ona ko nyimre nan ana mayan sunna mi gani ilimi ilimi eh mara zete inyere nime kace ina na kaka suna ba gaba daya a kowa ha kan zai suna nima abi idan na kaka da ya kawo kana sa su suna ina ba ku an mu yi mutum ne sallallahu alaihi wasallam amma je aka suna mutum ne da yake na ko wurin da yake ne ya yi zuka ne kuma sunna man emme ku atu de ro ka sunna no me yero na me ene o me be ya ni yero no me ababa ni baya abi sunna na ka e shoi pataki ka me ra na ma e me re ba re ba so yare ba abi sunna na ka on to mori basari an kana sunna na ke custom man kana bi ana ko ji to ban o ikwa mi ayi ko bare àbíkú nínú ìka súnmọ́ ọ̀rẹ́dẹ́ ní ilẹ̀ ẹ̀yìn ẹni kan náà kẹ́rẹ́dà kan bí yọ ẹ̀wọ̀n ẹ̀mí kí fẹ́ẹ́ ní màmá nìyẹn dé òfin náà wà nù àmọ́ ẹni ní mẹ́ àná kílẹ̀ ẹ̀rẹ́ bá fa ọ̀rẹ́dẹ́ ilẹ̀ ọ̀wá nǹkan tó múra fẹ́ ọ̀wá mi lòdì màá tó mú kí ààrẹ ọmọ ọmọ rẹ̀. ààrẹ ń tún wọn ní kọ̀dọ̀rẹ̀ man anáre haram ọ̀rẹ́ yẹn nàmá tún wọn yẹn níbi ń dẹ́ mẹ́rin ọ̀rọ̀ náà kò Ah, àrùwá náà tèmi ewé yìí lọ́ka lọ́dún báyìí ní sinimá owó èlé òkúrú ẹ̀ náà rẹ pé lọ́ka ọmọ àkàrẹ aksamu hukumu sharci ẹni bí wé ẹnan ẹnáìsìn ní ọ̀rọ̀ sìkìrì àdúró fìlàlíyà aksamu hukumu sharci ọ̀rọ̀ ètìlì ọ̀kàrọ̀ ọba ọ̀rọ̀ ètìlì dọ́kùnrin yàwó àní alfarm abazo dání asúnà. nani mustahabu nani makruh nani haramu kanyi sahi ababu ndani nabi sunna ndani nabi ifanaika mustahabu awi dum jampu nyono ndoka ifanaika ababu sanaika amrun wajib failuhu idza fa'alahu an-nas yusab wa idza tarakahu yu'aqab anakorana ka ababu ya zamika nene nene bi shota ẹnna ẹnna ẹdá fún àrùwá dókítà náà ìsìn náà amúrú yóò sọ hábìlì ìsán bèèdúhù wọn fà á láhùn ìsáàbù wọn tọrọ kan wùláyọ àkọ tí náà ìsìn náà sọ náà kàkà níṣẹ ọlà kan nà mẹ́rin àbẹ nà ẹnni bí iṣẹ ọta àwọn náà náà wà ẹdá fún àrùwá dọ́kà mustahab ìjọba yìí dìbà ní mustahab búrò tó àwọn fún ọmọ dìbà lọ́wọ́ wọn àbúkọ bí ó kìtì ìjọba dọ́kà amúrú mustahab amúrú yóò sọ hábìlì ìlú wọn fà á láhùn ìsáàbù ومن لم ومن لم ومن تركه يعاقب لا يعاقب ده كلام لو بقى في سنة كا زنا في سنة مستحب بيبقى انا منين انا بقى انا ما ابو كوزي اتجاه نان اكل ونين ولدان اه وافق ايني ايه امه نانا ايني مباح

otu kwa akara yara na ko usulul fiqh ana ko usulul fiqh ani eh, sheikh anya mustafa murad rahimahullah na usul usulul fiqh ani ahmad shakir ne na fi usulul fiqh ani شمس الإسلام ابن قدامة المقدسي أو من غير أصول الفقه أنا كوري أبي المزني ينمي أرى عن أصول الفقه هزمين نكو كتاب أصول أتأمو أصول الفقه أنا شيخ أنا أضواء البيان من محمد أبو مختار العميد الشنقيطي رحمه الله أولا لو أقول بذلك أكي أصول الفقه أبو كل كاكا يا من كان يجي أبو كل gbogbo yìí tó náà de ojú ẹ̀nà náà ẹ̀kẹ́ mẹ́rin mú mi ẹlẹ́yìn kọ́ kàrẹ́ wọ́n tú àkẹ́mẹ́ ànìgbélé wà wọn náà nínú mọ̀ náà ànàlẹ́bí dáná káyì kàfáàtì bìnnáfẹ́ làkàdúró kólì yìí kàrẹ́ yàrá ni according to their level of understanding so ìpínlẹ̀ náà yẹn lè ń kó ẹ̀tọ́ di àríwá tọ̀ àyìn sọ́nà ni amúrún àyìn aláwọ̀lẹ́dẹ̀ẹ́lẹ́ ìlú apc báàbù dẹ̀ rákà wọlé alfarb tùfíìdì lójúb wọlé amúrún ìfíìdì bíi ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ bèèrè wa iṣẹ́ ni wọ́n á kà ìwá àwọn lẹ́yìn tó lè nà ń kọ́ ẹ̀ lélẹ̀ dàkàkà ọ̀tún tún nà mẹ́ ń kọ́ ní tó fún un but ewu ní àná dìbẹ́ nìyàn ẹ̀sán àwọn náà kúrò gbogbo ìwà ọ̀gá ìgbà yín bá ìfẹ́ lọ́wọ́ gbogbo yọ. sadaka sunna a kun ka sallan a sunna to wajin mu mana ore nan sunna nan wa ne le ka da ba lare yi sai zo na fo wannan a isin nan ma ra'ayan ba ma kan mara ne to azụta ya ekwu mgbe enyi ya aka kịsị nọ na ole eze eyi ome ole na eze eyi apọme ihe eze ere ọntụmori ọka kọrọ na eme aba anyụ ya data ọka kọrọ na eme aba anyụ ya wọle eze ya bukiri ma mee ekwu n'ihi ya ọrụ ẹwọta e iná ẹnì ya pan ya ni wúlà ẹ ẹni bẹrẹ àná ọtún yìí sọlọ lọhàlẹ wàhálẹ wàsálẹmù. أكا صلوا قبل المغرب ركعتين صلوا قبل المغرب ركعتين صلوا قبل المغرب ركعتين وانا قهوت عمنا بقى لمن شاء أكا كل كاي بقى نداء مغرب كل كاي بقى نداء مغرب نبدا كوان كل كاي بقى نداء مغرب جمع شوكا أنا كنا توهنا دكاي أذني إذي أبا بابي مان أبا بابي amma sun mutum yin yawon ọ̀tọ́ náà wọ̀ mẹ́ ahụ láàrin náà bọ̀ yàn àmọ́ ìlú kọ́ńtínú lójú ìlú kọjá ìgàtà ká mẹ́ àmọ́ ní kí sẹ́nà ìnáwó ẹ̀ẹ́dẹ́ kú

nǹkan á bọ̀ rìn. ọ̀ntún mu sọ̀rọ̀ ọ̀nà fẹ́lẹ́ ọkà ọ̀dẹ́ òní àyìn náà ọ̀dẹ́ òní àyìn náà. ọ̀dọ̀tún ọ̀nà ọ̀dọ̀tún òní àyìn náà náà ká bọ́ọ̀ kà á ti lé dáná ọ̀nà nà máa nù. don to wulida ta ne kaba'ir in ga bambani ana kawai saba mubiqat in ga bambani hin ana halakora kunya ina na wannan in ga bambani kuma don halakora now the sinna ka ozo subanye na ọ̀nà dami now ka suwa ikiti na ọrẹ ìnàbẹ́ àbọ̀ ababọ́ ọrẹ mi náà wọ́n kà á kọ̀ fún ẹ̀mí àhàlákọ̀là wọ́n tún kì í sọ àhàlákọ̀là yín bàkúnyá ọ̀hún ọ̀nà ìfún ọ̀nyá ọ̀nà dá náà ọ̀dọ́ ọ̀lọ́pọ̀ ẹ̀tẹ́ tó fún ọ̀nyá ọ̀nà dá na bọ̀ bò ẹ́ àmọ́ni tó mú wáyà àmọ́sọ̀rọ̀ àgókà àní ní rẹ̀ أنتم النبي صلى الله عليه وآله وسلم أوكا جو هذا كسلامي جو هذا كسلامي أوضاده بالسكينة والوقار وعد نبوغا من ذلك أورام تابن هذا كوزي يطو أرام أهل كل وذلك يكون كابر وانتم الكفوزة وعد صلى الله عليه وسلم dua wawen ni fama adraktum fasallu ẹ̀fọ́nù rẹ̀ ti yìí kọ́ ẹ̀mọ́ mi wọ́n máa fà ana àjọ ní wọn ní lókùkù ọgbọ́n ní sálọ ọ̀tàkù. náà ntun kìí àbẹ ọdọ ka ẹ máa yẹ òun nkùnmí wàhálà kùsàlà ní ọ̀dọ́ abu kuma yin mutum na kayan qur'an kai ni sai da kuma nan tun saqimu salat ije ya ona tin te mi wa ku salan aje ko di tiom sala do akwa do do atuwe do atuwe ho salam na ko tan wa ko kuma agabo wa ba se je amin ana kaka mala insana do agara ko yo kiyama ona we salalan salon yin kata antum sallam ka bukura ona yin kata kóńtó wọlé ọmọ dáa ó wọtọ máa gbé fún ọ ní ọ̀rẹ́ tẹ̀wọ̀n mi ní sálọ náà otu tún nínú òtún náà bàbá wa náà ojú nínú lè yìí a ní bìbí lágbọ́nmọ́ iṣu mi tún ní sọlọ́láhu ní sọ́nà síbáre ìrẹ̀yẹ náà kàkà gbọ́gà ojú mi àbúkà abúlé ló ń tún mú yìí sọlọ́lá ọ̀rẹ́ sọlá fún mi kò wéré yìí bí mo yà ká rẹ̀ ní koran tó sọ̀rọ̀ lakọ́d kánà lakùn sí rasulí láhùn oṣuwàtún hasana liman kánà yàgbé lọ́hà wọlé ọmọ al'ahar wà zakarọ̀ lọ́hà kàfẹ́rọ̀ òun kà ara àníyàn ni pàtàkì tí ara ara àníyàn ni ilé ọ̀n tó mú yìí ilé àná ìkà ilé ìgbé àná ìmẹ̀ ilé ìfà àná ìmẹ̀ abani ina ọmẹmẹ ẹha ni nyẹ tọ mẹma nìkẹ abani omurikara anyi yinan oṣù ọtún hasana apẹju gbòòrò na nke anụ hɔ ana ọrùka ya nke ni gbẹmùrìkì ha wọlé nínú ẹ̀ náà kárẹ́ nínú nkẹ hama ni mọ̀nkíá náà yọrọ gbogbo àwọn na ọmọ ya ọ̀nà ìkẹ́ yà á túlẹ̀ yìí ẹ̀ ọ á túlẹ̀ yìí wúlò ẹ̀yìn ọ̀nà gẹ̀rẹ̀ ọ̀ gẹ̀rẹ̀ yà ẹ̀kìnà náà fẹ́rẹ̀ mi yìí bẹ́rẹ̀ àti ẹ̀ka anyikọ̀ bẹ́rẹ̀ máa náà hàn yìí sílẹ̀ ẹ̀rẹ́ nẹ́nu ànyìn wa bí ẹ̀sìn ẹ̀ náà àmà ni yọ̀ tún náà ara ànyìn wa náà bíbí ó ń tó mórí kẹ̀ hàmà bàbá bàbò àgbàwọ̀ yìí ó ń tó mórí àká ẹ̀ sọlọ́láhùn alẹ́ hàn sọ́dọ̀ ọkà láyé wù àdúkùn. حتى ya هواه تبعا لما جئت به àtọ̀tọ̀ náà ní ara òun wẹ́ẹ̀ gbọ́ òun ni àáka ya sí oríṣi ẹ̀yà ọ̀sá àfẹ́ nínú mi tó yìí rẹ̀. anìrè ń tóbi nìyẹn òmùlẹ̀ náà na ẹ̀kẹ́ náà na hàn náà níbi ẹ̀ ka dáwọn náà kí wọ́n zákàrọ̀ lọ́hàn kàfíìrọ̀ lẹ́rẹ̀ tẹ̀mọ̀rẹ́ mo di òru. àbúrẹ́ lẹ́yìn abánamẹ̀ omórí ẹ̀yà tí a máa lù ú yìí. ìjẹ́ ẹ̀yà plan bẹ́ẹ̀ e e, ti plan àti plan náà ń yàn ní. ṣé bó mo ṣé wọ́n ti mú mi wọ́n. ṣé wọ́n plan bó. plan náà múlẹ̀ ọ̀rọ̀ ká a. ẹ̀ e ọ̀ntúbi sọ̀rọ̀ àlẹ́sọ̀lọ̀ ọ̀ka example lan hadith example of lan ki example lan àpèjúwa ni ina aka náírà òfin ìlú yẹn náà dànù bíi yẹn náà dọ́nyẹ̀ ní ọ̀dọ̀ pẹ̀tìm amadáwọ̀ lọ́nà nẹ́tù ní nana ẹ̀ka ẹ̀rẹ́ rẹ̀ báà bí ọkọ rẹ̀ báà yẹ lọ dáhùn ọmọdé jù rẹ̀ amáyé ní ọ̀dọ̀ pẹ̀tìm nantu hiriki ahana juga awo imamu nan sallallahu alaihi wa alihi wa sallam yaman do tini abin ami akan ntu mi ore fuwe ka abin na nyola ni nani enye na ka onye ni ni inú sọ́ọ̀tù yusuf i one oh eight gómìnà karen ka kúlì hàbí yìí sẹ́bìlì káyàrá ní ka òde mùtú wọnú jùlọ àwọn ọdún kakú záhìn adùn ilẹ̀ lọ́hìn alábàfẹ́ rọtín aná ọmọ ní tẹ́bàánì nígbà yẹn là ń dọ̀ mọ́ yìí tẹ́ ẹ fún ìyẹ́lẹ̀ basira tẹ́ fún tùrù ẹ̀mí ọmọ ní tẹ́bàánì àtẹ̀mẹ́fà fáwọn.

ọ̀nà ẹ̀rẹ́ yà náà wọ́n agbọ́mọ ẹ̀ dáàmì kí sínú tó wọlé ayé oṣù àgọ́ ọ̀dọ́ tó wọlé àdí ìjẹun ẹ̀yìn àdí náà ká ìmáàmù kiri mi yọ ní ibi má jọ dọ̀rọ̀ ọ̀n tó wọlé tó wọ́n ká yìí man ahya sunnata min sunnati ọ̀rọ̀ kí wọn náà ẹ̀kọ́ ọ̀ṣọ́ wọ́n ètú ẹni tó orí èsú ẹ̀dáwọ̀ náà yẹn báwo náà fún ẹ̀yà nù dáadáa kúrẹ́ yẹn bá a dùn yẹn ọ̀rẹ́ mímú tún yíra àwọ̀rẹ́ yẹn. fẹ iná láwọn mi náà ájírí nígbà òjúri mẹ́ni àmìlẹ̀ yá ní bẹ́ẹ̀rẹ̀ àníyàn kúta ní òjòrò nìṣe yà. ọ̀nà ọba àyè tẹ́sí wútẹ́sí ká súnlọ náà wọ́n tẹ ọmọ ẹ̀dá ọ̀hún. àti súnlọ ká àlàníbà náà mẹ́ ọ̀rọ̀ àyè àbẹ́rẹ́ náà mẹ́ bẹ́ẹ̀ hadith sanan oni kiri wuli oni gbun maja dawan ona ni ina yira yi yi hadith da don to muri kai mu mujarrad kanen da oka ke yin sunni mutum ne da ka yi man sanna fil islam sunnatan hasana falahu ajruha wa ajru man amila biha ila yawm al-qiyamah ومن سن سنة سيئة فله وزرها ووزر من عمل بها إلى يوم القيامة أنتم صلى الله عليه وسلم وكاين فكان كا أو جزر من يمكن ọlọ́nà ọ̀hún tó jẹ́ àmì àti ìdúró náà ká ẹ̀ bàná há máa na okú ìkìyàmù bẹ́ẹ̀ tó mú kọ̀lọ́nà rẹ̀ yìí fún àtìlẹ́yìn náà ìka ẹ̀mí pọ́ọ́rọ́dìkì yàmùtù àbá ìnáwó náà dọ̀ka ókè ilé ẹnu mi èrè kílẹ̀ ẹ̀rọ ìjẹ́ máa ṣe lẹ̀tẹ́ àfáyéré yìíká hadith ònyá ayé ọ̀rọ̀ amájú nìyẹn hadith ọ̀rẹ́ wọ̀ bẹ́ẹ̀ wọ́n kọ́ àwọn aṣẹ́mi wẹ́lẹ́ náà kàkẹ́ àgókè ẹ̀hó ìrẹsù ọ̀nẹ́rẹ́ àhọ̀ àti owó ìyìnà kẹ́nà ní kẹ́nu kùránì lọ́sàáyé náà kẹ́ni ó gbọ́dọ̀ abu kadi zan kirin da ribu ma da dawo ko on to mara bin ki sunna ni umma da de ni ana ka ni ko to na na cho yete on na wani ti sam ti te na ke e ha ma me ne ila me ni amre isu mutum ni sallallahu alaihi wa alihi wa sallam